mọ́ bí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wípé kó sàlékún orí ẹnì kọ̀ọ̀kan wa orí ayé àti orí ẹ̀sìn ọlọ́run ọba kó sàlékún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yin mùsùlùmí òdodo ẹ máa dúpẹ́ fún ọlọ́run ọba ọba àlékè ọlá ní gbogbo ògbà ọba tó jọ sí pé òun náà lọ́sẹ̀ sáyín tó sì yín ní mùsùlùmí òdodo tó sì yín ní ẹlẹ́sìn Islam bákan náà lákòókò kan náà ẹ kò gbọdọ̀ gbàgbé àwọn tí wọn àti ìwọnú àlàáfíà yìí tí wọn ì ẹ kò gbọ́dọ̀ gbàgbé wọn nínú àdúrà yín kẹ́ máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà pé kí ọlọ́run ọba kó sípayá ọkàn tiwọn náà kí máa ṣàdúrà fún wọn wípé kí ọlọ́run ọba kó mú wọn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kí ni nǹkan tá à ń pè lókùnkùn òun náà ni nǹkan tí kò bá ti jẹ́ ẹ̀sìn Islam kí ni tá à ń pè ní ìmọ́lẹ̀ òun náà ni ẹ̀sìn àlàáfíà tá à ń pè ní ẹ̀sìn Islam ẹ̀yin olùgbọ́ wa a ti sọ fún yín ní àlùwàlá táwa mùsùlùmí táwa máa ń ṣe iná làfẹ́ mẹ́sàn fún wa a sọ bí mélòó kan méjì fún wa ní ìjòkó tó lọ lẹ́nìí a sọ ẹyọkan tí ó jẹ́ nàmbà 3 a tún máa sọ fún wa kí ni àǹfààní tí ìwọ mùsùlùmí tó jẹ́ ẹlẹ́sìn àlùwàlá kí láǹfààní tí ó máa bí sínú gbèsè ayé wa kí láǹfààní tí àlùwàlá tí ó máa bí sínú àwùjọ wa kí ni àǹfààní tí àlùwàlá yóò máa bí sínú mọ́sálásí tá a ti ń ṣe ìjọsìn tí a ò sọ fún wa wípé àlùwàlá àwa mùsùlùmí ó tún ní nǹkan tó máa ń bà á jẹ́ Mm. adẹ̀ka fún wa àkàdé ẹ̀ fún wa ń bẹ̀ so báyìí afẹ́fẹ́ ṣàgbéyẹ̀wò àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ sí pé àǹfààní yẹn yóò máa jẹ́ àkọmọ̀nà yóò sì máa jẹ́ mẹ́sẹ̀gì ńlá pàtàkì fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò sì máa jẹ́ ìsinilójú kòkòrò fún gbogbo ẹni tí kò jẹ́ mùsùlùmí bóyá tó bá gbọ́ bóyá ó lè sípayá ọkàn rẹ̀ kọ́ mọ̀ pé ẹ̀sìn yíyẹ o ẹ̀sìn àlàáfíà ni lódodo ẹ̀yin olùgbọ́ wa àlùwàlá ṣíṣe àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ni àlùwàlá ṣíṣe yóò máa sọ àlùwàlá ṣíṣe tá a ṣàlàyé fún wa yìí tá a sì ṣàlàyé fún wa yìí pé ní àwọn kan tó ń bàjẹ́ fún wa a sì mọ̀ pé ní àwọn kan tó ń bàlùwà láyé jẹ́ náà ni àwọn òórùn tí kò dára bí ìtọ̀ ìgbẹ́ àti bí ìso àdúrà ẹ̀kọ́ ni. ọ̀wá rí àlùwàlá yìí àti àwọn nǹkan tó ń bàjẹ́ mímọ̀ tá a mọ̀ wọ́n yìí yóò máa jẹ́ kí ilé ìjọsìn àwa mùsùlùmí táwọn ń pè ní masalasi àbí kí ló ń pè ilé ìjọsìn àwa mùsùlùmí. masalasi. yóò máa jẹ́ kí masalasi àwa mùsùlùmí kọ́ máa wà ní ntí atẹ́gùn ọbẹ̀ àwùjọ ọbẹ̀ òórùn ọbẹ̀ yóò máa dáa púpọ̀. Hmm. o ní máa rí òórùn tí kò dára nínú ilé ìjọsìn àwa mùsùlùmí. kí ló fà á torí wípé a ti sọ fún wa nínú ọ̀rọ̀ tó ti kọjá wípé nínú nǹkan tó máa ń balùwà láàjẹ́ náà ni ìṣó wà. wọn náà sì mọ̀ pé ní iṣu inú atẹ́gùn ni yọ̀bù sí inú atẹ́gùn ni kíni náà ẹnikẹ́ni tó bá jẹ́ sí ọba ń kírun lọ́wọ́ náà wà mùsùlùmí tí iṣu bá gbà nínú òfin náà ni pé kúrò níbẹ̀ kọjáde kúrò ní inú mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ ya iṣu yẹn sínú mọ́ṣáláṣí eléyìí kò sí èméjì ń tó mọ́ tẹnitẹni nínú atẹ́gùn ọbẹ̀ àti environment rẹ̀ bẹ́ẹ̀ ni torí pé tó máa ń ba àwùjọ jẹ́ òun ni àwọn òórùn tí àwọn òórùn tí kò dára ìsìláàmù dẹ̀ ti mú wáyé pé tó bá ń kírun lọ́wọ́ tí tó bá gbọ̀n ẹ̀ ọ́ ti kírun ọ́ jáde eléyìí ó tún wá ń jẹ́ ìreni àbí training ló tún jẹ́ fún gbogbo mùsùlùmí pé gbogbo àti mùsùlùmí kọ̀ọ̀kan bá ti wà ní àwùjọ ibi táwọn èèyàn kójọ sí tàbí meeting kan ni tàbí wà pẹ̀lú àwọn gúrùpù kan ni àbí wà pẹ̀lú àwọn kílọ̀bù kan ni tí iṣó bá gbà kí ni yóò ṣe yóò sọ̀rọ̀ àyè yóò jáde nítorí pé ó ti máa lára láti inú mọ́sálásí rẹ̀ wá hmm. ìyẹn jẹ́ mẹ́sẹ̀jì ńlá fún gbogbo mùsùlùmí wọ́n tó jẹ́ mùsùlùmí tó wáyé tó bá wà láwùjọ àwọn èèyàn tí wọ́n kó jọ tó bá ń sọ síbẹ̀ ọ̀ tẹ̀lé ẹ̀sìn kí ni ẹ̀sìn àlàáfíà torí pé ẹ̀sìn àlàáfíà ti kọ́ yí pé tó bá wà ní mọ́sálásí táwọn èèyàn wà ń bẹ̀ tí só bá ti gbọ̀n kí ló ní kọ́ sí kọ́ọ̀tì àlọ́lá rẹ ti òun mm. ṣe mítìn kan lọ́pọ̀ láwọn èèyàn ni wọ́n tó jẹ́ oní bísínẹ́sì ní ọ̀gbọ́dọ̀ sùn sí àwọn ìlara òun mm. tajà fáwọn èèyàn ni nìkan rajà lọ́wọ́ ẹ lọ́wọ́ iṣẹ́ bá gbọ́ ẹnu wàá pé excuse me ẹjọ ẹjọ ẹ fún mi ní ìṣẹ́jú kan àbí ní seconds mélòó kan mo fẹ́ ṣe nǹkan kan ó ní sọ pé ọ fẹ́ sùn ọkàn lọ ṣe nǹkan kan ìwọ nìkan lọ́lọ́ dá wà níbi tí ọba so sí yẹn kó tó padà wá sí àwùjọ eré yìí ọjọ́ mẹ́sẹ̀jì ńlá fún gbogbo ayé pé Islam ẹ̀sìn kínú ẹni pé ibi tí mùsùlùmí bá sọ̀kalẹ̀ sí mùsùlùmí tá a ti fún tírénì pé tọ́ba wà ní masalasi tí tó bá gbọ̀n kó kúrò mọ́sálásí kan lọ sí àlùwàlá mìíràn kó kúrò láàrin àwùjọ àwọn ènìyàn ó fi yé wa wípé mùsùlùmí yẹn ó ti gba tírénì gbogbo ibi tó bá sọ̀kalẹ̀ sí kò ní máa sópa àwọn ènìyàn níbẹ̀ kò sì ní máa fi òórùn tí ò dáná sí àwọn èèyàn ní sùtà ẹ̀yin olùkọ́ wa lápọ̀nlé eléyìí ni ìpìlẹ̀ ńlá kan nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam eléyìí ni ìpìlẹ̀ ńlá kan nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam nínú mọ́sálásí àwa mùsùlùmí àti ní gbogbo ibi tá a bá ti kójọ sí ànábà Muhammad sallallahu alayhi wa sallam ó náà jẹ́rìí fún wa kì í ṣe pé bóyá ọ̀rọ̀ sọ nìkan ní gbogbo ohun tí kò bá ti dára láyé a kò gbọdọ̀ máa dá sílẹ̀ láwùjọ bí táwọn yàrá kó jọ sí hmm. ànábì wa gbé òfin kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam nígbà wọn bá ti só ọgbọdọ̀ dé tọ́ bá ti jẹ́ pé òórùn tí ọ̀dà bá wà lára rẹ̀ ọgbọdọ̀ tú sílẹ̀ nínú mọ́sálásí fún wa hmm. ànábì sọ́nà hadith mọ́ wa Bukhari àti Muslim bá wà wípé ànábì Hurairata radiyallahu ta'ala anhu narrated from Abu Hurairah radiyallahu anhu. Agbawa látọ̀dọ̀ Abu Hurairah. Of qala qala Rasulullah sallallahu alayhi wa sallam. He said that the messenger of Allah sallallahu alayhi wa sallam said. Ó ní òjìṣẹ́ ọlọ́run ọba kí ọlọ́run ọba kó ṣe kí àti ọ̀la kó ṣe fún ọ sọ pé man akala min hadhihi shajara. Whoever ate an onion. Ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà àlùbọ́sà ọmọ tẹ́ ń pèlú àlùbọ́sà olùbọ̀ wa. Fala yaqrabanna masjidana. Should not move close to our mosque. Ọ̀ gbọ́dọ̀ súnmọ́ ní pé o gbọ́dọ̀ sùn mọ́ mọ́sálásí hmm. rìn ní kọ́ńpàǹdì mọ́sálásí gà pátá hmm, hmm. ń bèlè wà wọ tani gbófin kalẹ̀ yìí àwọn àwọn onímọ̀ gbófin kalẹ̀ fún àwa mùsùlùmí o ẹ̀ ń bá jẹ àlùbọ́sà o dé mọ́sálásí wa ẹ̀ ń bá jẹ àlùbọ́sà. whoever ate an onion should not move close to our mosque. Eh, torí kí lọ́fà tó fi ní ọmọdé mọ́sálásí torí kí ìgbèláwó èèyàn wà náà àwọn èèyàn sì ni akórira ọ̀run àlùbọ́sà ẹlẹ́mẹ̀tì wàá bùnú àlùbọ́sà báyìí ọmọ àbí wàlá yóò dí iná bìrì hìtùm. and you should not arm us with the smell of the onion. ànábì ni a gbọ́dọ̀ fi òórùn àlùbọ́sà kọ́ má fi ṣe wá ní ṣùgbọ́n o. ok ànábì sọ fún kí ẹ ẹ ń bá jẹ́ àlùbọ́sà gbọ́dọ̀ sọ máa. mọ̀sálásí. kí ló wá dé tó mm. ń bá fa gbó yóò sùn máa mọ̀sálásí àwọn gbogbo òórùn ẹ̀ ọ̀dà lẹ́nu mi bá gbó òórùn gbó báyìí ọmọ àbí ni bá gbó òórùn sìgá báyìí orí ọmọ afọ ni so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kìí sí yẹn nìkan gbogbo nǹkan tó òórùn rẹ̀ ọ̀bá ti dára àwọn onímọ̀ sọ wípé gbogbo nǹkan tó òórùn rẹ̀ ọ̀bá ti dára a kò gbọ́dọ̀ lò lásìkò tá a bá bẹ̀rẹ̀ wá sí mọ́sálásí hmm. kódà ìwọ ẹlẹ́nu rọrùn ọyẹ kọ́ fún ẹni tó máa bọ̀ wá ẹ̀sìn wa lọ́wọ́ gbé gbogbo ilé ìkalẹ̀ ẹ̀sìn Islam ẹni tí tẹ́mu ẹ bá ń ọgbọ́dọ̀ fọ ẹnu ẹ kó tó wá mọ́sálásí ó ní fala yaqrabanna masjidana you should not move close to our mouth. ẹ̀ tọ́ bá ti lè jẹ tó tẹ́nu ẹ bá ń rùn gan ọgbọ́dọ̀ sọ mọ́ mọ́sálásí wàmọ́rọ̀ táìsàn kan wà lára rẹ bóyá egbò wà lára rẹ tí ń rùn sáwọn ènìyàn tí ń yọ ọyún ọ̀tútù ìdọ̀tí tí má wà mẹ́ tó bá ń jáde níbẹ̀ tó pé ọmọ sáwọn èèyàn sùn tàbí owó èèwọ̀ mọ́ lára àbí owó mọ́ lójú tí wọ́n ń yọ kíní ìdọ̀tí nù tó sì rí nǹkan kan kọ́va rẹ̀ fàlàyà kọ̀rọ̀ bá nínú masjidana. you should not move close to our mosque. kírun rẹ̀ ń lé láti hmm. mọ̀ pé kíní ìyá ọmọ ọ̀hún sáwọn ènìyàn kíkírun rẹ̀ ń lé yìí ọ bẹ́ẹ̀ náà ni wàkìlì látòlè ìrùtìsáàlì ẹni tó bá máa fún ti fi iṣẹ́ kan òun títí jáde nínú ibi iṣẹ́ kan rẹ̀ tẹ́lẹ̀ pé ara rẹ̀ ń rún òórùn sẹ́yìn bí alágbẹ̀dẹ ní sìn wẹ́dà ìwọ náà wẹ́dà rí bí oníṣẹ́ ọwọ́ kan tó máa pé òórùn kínní òórùn sẹ́ẹ̀ rẹ̀ yìí máa ń máa ń sàwọn èèyàn ní sùtà kò yẹ kó súnmọ́ mọ́sálásí lásìkò tí ọba ń rún bẹ́ẹ̀ náà ni ọlọ́run anábì wa sallallahu alaihi wasallam fala yaqrabanna masjidana. you should not move close to our mosque. ẹ ẹ tí wọ́n á wò àwọn èèyàn kan tó ní àwọn sọ́ọ̀kì kan tó máa wọ̀ tó ti lè wọ̀ fún bí ọ̀sẹ̀ kan tó bá wọ̀ wá mọ́sálásí ẹ̀ yóò kàn máa ń rùn sáwọn ènìyàn mm, mm. gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mọ̀ pé Islam ẹ̀sìn kíni ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ọjọ́ ẹ̀sìn ẹ̀sìn mọ́tótó lọ́wọ́ mọ̀ wípé ẹ̀yin olùgbọ́ wa wípé ọ̀rọ̀ tó kọjá pé ẹni tó ń rùn tí ọ̀dà bá wà lára rẹ̀ bíkọ́ mọ̀sùn mọ́ mọ́sálásí ọ̀rọ̀ kọjá abẹ́ nínú ẹ̀sìn Islam kódà ó tún kọjá abẹ́ púpọ̀ mm. àlọ́rọ̀ tún kọjá abẹ́ nínú ẹ̀sìn Islam Islam tún sọ fún wa wípé tọ́ba ti fẹ́ máa wà láwùjọ nínú mọ́sálásí àbí níbi táwọn èèyàn kójọ sí àbí tí mítìn bá wà àbí class máa tó kí pé ọ̀ ń lo lọ́fíńdà sí máa lo pẹ̀fúmù òórùn tó dáa ẹni máa fọ tó dáa sára lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán tó ṣe kíní tán tí ò sí òórùn tí ò dáa lára rẹ wọ́n tún ní kó o tún àpláì kó o tún gba òórùn tó dáa sí ara rẹ kọjá sí pé tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn kàwáyé oúnjẹ òun fẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́ mm, mm. bá a ti fẹ́ kọ inú kínú inú ẹ̀sìn ìsìlámù mm. ta ló sọ báyìí ànágbọ̀n sọ́nà hadith mamu muslim gbà wá yìí pé àbí mamu bukhari gbà wá yìí pé ọ̀nà anábì sa'idin qala أشهد على رسول الله صلى الله عليه وسلم narrated from Abu Sa'id he said that I testify that the messenger of Allah صلى الله عليه وسلم said. Eh, Abu Sa'id al-Khudri ó gbà wá ó ní mo jẹ́rìí jẹ́sí pé mo gbọ́ lásán mo jẹ́rìí kó tíṣe ọlọ́run ọba sọ báyìí pé al-ghuslu yawm al-jum'ati wajibun ala kulli muhtalim. Taking the the baton of ghuslu is compulsory upon every Muslim upon every adult. taking the bathing of the sunnah on friday is obligatory upon every adult. ọ̀ràn yẹn ni fún gbogbo ẹnikẹ́ni tó bá ti bàlágà kí ló tó fi ní àwẹ̀ ìjọ ìjímọ̀ torí pé ọ̀tún ni wẹ́ ìwẹ̀ nọ́mà tó ọmọ wẹ̀ lójoojúmọ́ ó fẹ́ lọ jímọ̀ ó tún wẹ̀ hmm. ìwẹ̀ mìíràn lọ́tọ̀ fún ọ wẹ̀ ìwẹ̀ mìíràn lọ́tọ̀ fún kí ló ti rùn láwọn èèyàn jímọ̀ rẹ̀ torí pé hmm. jímọ̀ àwọn èèyàn pọ̀ mẹ́ hmm. kí wá sí báyẹn lásán ọ̀dákẹ́ wà á ń yẹ tánà. and you should clean his teeth. ọ̀pọ̀ ẹ̀mẹ̀ ẹlòmíràn ìpè ní tí mo ti fọ̀ látara náà ti jímọ̀ ọ̀tọ̀ ti kí ni. jímọ̀ ọ̀tọ̀ ni. ọ̀ ètò ọ̀pọ̀ láàárọ̀ yẹn ọ̀tọ̀ ni ọ̀fẹ́ lọ júmọ́ oyin tiẹ̀ lọ́tọ̀ ọ̀fẹ́ inú rẹ̀ ó brush ó lò oyin olùpakò wà á ń yà má sàkó yìí bá ní ìwàjẹ̀. and you should make use of perfume if available. àwọn nǹkan ànábì tó ní sọlọ bá wà. o tún gbọ́dọ̀ lọ júmọ́ àfi kó o mú lọ́fíńdà fi sàlàyé nǹkan mẹ́ta ànábì lọ recommend fáwọn ọwẹ́ ọ̀fẹ́ inú rẹ̀ ọwọ́ àfi lọ́fíńdà sí i. ìwúlẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ sí ń bẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ wẹ̀ láfíà ìwẹ̀ náà ọwọ́ bọ́ọ̀sì ẹnu rẹ̀ tọba fọ ẹnu rẹ̀ tán ọwọ́ àfẹlẹ́fẹ́ńdà sí i àwọn nǹkan yìí ó jẹ́ ká máa màkí ẹ̀sìn ìsìláàmù sí kí ni. méjèèjì tí àlùwàlà ṣíṣe sisi tún mọ́ wá sínú ìgbésí ayé gbogbo mùsùlùmí nìyẹn ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi lọ́mọ pé àlùwàlà ṣíṣe àti àwọn àlàyé àlùwàlà yìí yọ́ máa bí àwọn kan tá a ma yọ́ máa bí sáwùjọ gbogbo mùsùlùmí kò wá sí èméjì bẹ́ẹ̀ pé ẹ̀sìn Islam ó ṣe déédéé kíni ó ṣe déédéé orúkọ rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ sí pé kò wá sí àlùwàlà nínú ẹ̀sìn wọn tí ó rẹ̀tún sí ti máa ba àlùwàlá jẹ́ nínú kíni ẹ̀sìn wọn ilé ìjọsìn wọn bóun ni ó sì máa rí ìṣó ọmọ lọ́mbẹ̀ nù àbí àjọ pé àwọn nǹkan tó jọba máa lọ bá nù òórùn tí ọ̀dà máa lọ́mbẹ̀ nù torí pé àwọn àmọ̀ pé ti ṣe àlùwàlá wa ti bàjẹ́ tọ́lọ̀ rẹ bá ti bàjẹ́ àní ìrùn àjáde kú màtàlásì ilé ìfìyà yìí pé ẹ̀sìn Islam ó sì dédé orúkọ rẹ̀ tí Ọlọ́run ọba sọ pé inna islam Truly, the religion of Allah is Islam.